إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 First and foremost, I want to beg your pardon that this lecture is going to be delivered in Yoruba language because I wasn't informed that the lecture is going to be delivered in uh, English language, so I didn't prepare. I didn't prepare to deliver the lecture in English language. So I prepare to deliver the lecture in our mother tongue for better understanding. So I beg your pardon for those of you that didn't understand Yoruba language So I think those who understand, we uh, translate my speech uh, to them sooner or later. Because I observed that the speech that were delivered before this lecture were delivered in English language. Uh, but inshallah subhanahu wa ta'ala, the lecture is going to be delivered in Yoruba language. Adúpẹ́ fún Ọlọ́run Ọba alékún ìkẹ́ ọlọ́wọ́ bá àti orí ajẹ́jẹ́ sọ ọlọ́wọ́ bá kúbà náàbì sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará alẹ́ ànábì àtàwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wa alihi wasallam àti àwọn gbogbo ẹnikẹ́ni tí ó bá ń tẹ̀lé lànà náàbì sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbé dàlkìyàmà ajẹ́rìkẹ́ ọlọ́wọ́ bá ọba ajẹ́rì pé ọlọ́run bá yìí ọba tí ó tọ́ láti dá nǹkan kan pẹ̀lú ẹni nínú àwọn ìròyìn ọlọ́run bá nínú àwọn orúkọ rẹ̀ nínú àwọn iṣẹ́ ìṣe rẹ̀ àti nínú àwọn in tí ọlọ́run bá pa wá láṣẹ láti máa ṣe fún ọlọ́run bá láti máa fi jọ́sìn sallallahu alaihi wasallam òun ni ọlọ́run bá àlékẹ́lá rán bilhuda wa dini alhaqqa ọlọ́run bá rán pẹ̀lú mana àtẹ̀sìn òdodo fàbálọ́gọ́ risalata wa adal amanata wa nasaha al'umma anabi sallallahu alaihi wasallam yi balọ́gọ́ risala ó jí sí ọlọ́run bá ní àjẹ́dógóngó ìyẹn ni gbogbo tí ọlọ́run anabi sallallahu alaihi wasallam amana tí ọlọ́run bá lékẹ́ lágbé kọ lọ́rùn anabi pé amana yìí wà nasaha al'umma anabi dẹ̀ ṣe nasiha fún al'umma yìí wa tarakana ala mahajjatin bayda anabi wá fi wálẹ̀ sórí lànà ilé tó fúfúgbò layluha kanahariha ilé tó jẹ́ sí pé òru ẹ̀ ọdá ẹgẹ́ bí ọ̀sán rẹ̀ ni la yazighu anha illa halik ẹnìkan ò ní ẹnìkan wọn ní gúnrí kó nílà nàbí sallallahu alaihi wa alihi wasallam àyàfẹ́ ni tí ó bá parun kọ́nà bá lè kíra kó sọ akún bí parun akí gbogbo ọ̀rìn ọmọ yawa nínú Islam pẹ̀lú kíkí eléyìí tí a ti yẹn ní èdè Lárúbáwá ṣùgbọ́n tí ìtumọ̀ rẹ̀ ń já sí wípé àlàáfíà a fi dára wa lẹ́kọ̀ọ́ tí a rí jọgbéyàwó òun náà ni annajatu ittiba'i as-salafi salih annajatu ittiba'i as-salafi salih òun náà ni wọ́n ní kí a rí jọgbéyàwó annajat deliverance annajat salvation salvation النجاة safety اتباع السلف الصالح ọlá ó wà níbi títẹ̀lé àwọn ẹni rere ìsájú àwọn as-salafu salih ìgbàlá àti ọlá àti lílàkú níbi gbogbo ìran ewu nílé ayé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama fi tìbáyí sálàfi salih ó parí síbi ìmọ̀tẹ̀lé àwọn asálàfi salih àwọn ẹnire ìsájú ilé ni àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní kí àdìjọgbéyẹ̀wò ó ní àkọlé ọ̀rọ̀ tí níbi àkọlé ọ̀rọ̀ yìí rí a pé kẹ́límà tó sáájú lọ́fù tó sáájú oná ni annajah annajah tó bá wùyẹn sọ pé kẹlima tó bá wùyẹn sọ pé lọ́fù gbólóhùn tó sáájú oná ni annajah ilé tí kẹ́ annajah tó lughatan ìtàn pé ní annajah nínú èdè oná ni al-khalas al-khalas mo kúrò ní gbogbo wàhálà ayé àtàlkìyàmà ìtọ́ ń pè ní annaja onaniye alkholas kíyàn wà delivered a kúrò níbi ewu kíyàn ní safety kúrò níbi ewu wọ́n ní ibi tó wà ìtìbá ìsálàfi sọ́ọ̀lẹ̀ ọ wà níbi ká tẹ̀lé àwọn sálàfi sọ́ọ̀lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ó tún nídi kí a ṣe àgbéyàwó rẹ̀ nínú àkọlé ọ̀rọ̀ yìí o náà ni manhum as-salafu salih manhum as-salafu salih àwọn wo ni agbàlérò pẹ̀lú as ta ní lílàkún bí wàhálà yà tàbíyàmà wà níbi títẹ̀lé wọn ọ̀rọ̀ yẹn tí a bá fẹ́ láàkún bí wàhálà yé àtàlkìyàmà ìlànà wọn la gbọ́dọ̀ máa rìn ààdẹ̀ gbọ́dọ̀ yapa wọn bó ṣe wù kó kéré ma fún gbogbo ẹnikẹ́ni tó bá ń kan ọlà nínú wàhálà ilé ayé àti wàhálà ọjọ́gbé àtàlkìyàmà irú àwọn asálàfù sọ́lìhì yìí a padà gbé wọn yẹ̀wò ta ni wọ́n gbàlẹ́wò pẹ̀lú ẹ̀ níbàmú sí ẹ̀rí ànábì sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ rí kálọ̀mọ̀ yí pé ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò yìí ọ̀rọ̀ kan tó tóbi púpọ̀ tó dẹ̀ pàtàkì nínú ìgbésí ayé gbogbo mùsùlùmí tí kò bá gbọ́ àgbọ́yé alámọ̀dítà fẹ́ gbé ẹ̀wò yìí irú ẹni báyìí kò lè ṣe súnnà kò dẹ̀ lè rí súnnà ṣe ààdẹ̀lẹ̀pìyàn nínú ààdẹ̀lẹ̀pìyàn ní ahlu sunnati wal jama'a àyàfi kí ó gbàgbọ́yé àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ Muhammad bin Abdul Wahhab Allahu yarhamu kọ́lọ̀wọ́ bá lékẹ́lá kọ́ bá wà kẹ́ wọn a lò nǹkan tí wọ́n kọ́ wa nínú al-usulu thalatha kí ni nǹkan náà nígbàtán sàlàyé fún wa pé àwọn nǹkan mẹ́rin kan ó jẹ́ ọ̀ràn yà lórí wa láti gbọ́yé láti lọ kọ́ mà nípa rẹ̀ láti lọ kọ́ nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ al so ìjòkótà wà yí náà ìjòkó tó fẹ́ tan ìmọ́lẹ̀ tó fẹ́ kọ́ wa ní ìmọ̀ nípa àgbọ́yé àkórí ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò yìí so wá ti wà ní ààyè àti kẹ́kọ̀ọ́ báyìí gẹ́gẹ́ bí wọ́n yìí sọ fún wa pé nǹkan nínú àwọn nǹkan mẹ́rin tó jọ́ràn yẹ̀ léwa lórí alákọ̀ọ́kọ́ ilé tí ó ma jí kó yọ wípé in tí a bá gbọ́yé lónìí tá a bá dẹ̀ kọ́ lónìí a fẹ́ kí a ma ṣiṣẹ́ tọ̀ kó ma lápa lára wa ìgbà yẹn látò jẹ́ ni tí nǹkan yìí ṣàǹfààní fún ẹlẹ́kẹta ad-da'watu ilayhi ká pèpè sí tí a kọ́ tí àwa náà dẹ̀ lò tá gbọ́yé yìí ká àwọn èèyàn síbẹ̀ ẹlẹ́kẹrin as-sabru gbogbo ìnira tá bá bá pàdé lórí pé akọ́kíní yìí A ń lò a ń pè àwọn èèyàn sí ká se sùúrù lórí ẹ̀ ká má ju nǹkan yẹn lẹ̀ ká ṣe sùúrù ká ṣàfaradà gbogbo ìnira ta bá bá ń bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fún mi ọ̀rọ̀ tó kẹjú ni àsìkò tí wọ́n dẹ̀ fún mi ni nítorí ẹ̀ ma ma sí ọ̀rọ̀ mi ní A àti abálowó tíra kankan pè ní usulu ti imam ahmad rahimahullahu ta'ala tíra yìí tíra tó pàtàkì ní fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ma ìlànà ahlu sunnati wal jama'a gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbàgbọ́yé kí ni wọ́n ń pè ní ahlu sunnati wal jama'a tó dẹ̀ fẹ́ jẹ́ ìkan lára wọn tíra yìí rèé ó gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ahlu sunnati wal jama'a tó fẹ́ jẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ jẹ́ kan nínú ahli sunnati wal jama'a nínú tírà yìí tabalawo sheikhu afawa raslan sheikh raslan sheikh sa'id raslan afa sunna ni wọ́n afa yìí ilẹ̀ egypt ni wọ́n wà wọ́n ṣe ń bẹ láyé títí dì sin afa ni wọ́n eléyìí yóò fún wa lára nǹkankan wípé àwọn ahlu sunnati wal jama'a as-salafiyyun kìí ṣe wípé ìlú kan ni wọ́n tẹ̀lé kìí dẹ̀ ṣe pé èyàn kan pàtó oní wọ́n tẹ̀lé gbogbo ìlú tí òdodo bá ti wà gbogbo ẹni tí òdodo bá wà pẹ̀lú ẹ̀ òun náà ni wọ́n máa pánlé òun ni wọ́n sì máa sàǹfàní lára rẹ̀ gbogbo ìlúkìlú tẹ́ni ọba tí ọba ti wù kó jáde kó jáde kó jáde ní ilẹ̀ Israel eléyìí tí ó sí lọ́fẹ́fà gidi wáyẹn kó jáde láàrin àwọn ọmọ Israel tó bá ti jẹ́ sí pé lórí òdodo lórí ìlànà ahlùsúnnàtí wal jama'a náà ló wà tó ń pípè sí ahlùsúnnàtí wal jama'a a ma bàbára rẹ̀ a ma panlé a sì lórí usulu sunna imam ahmad wọ́n pè ní sharhu usuli sunna sharhu usuli sunna ti sheikh raslan mujalladu méjì ni two volumes ọ̀nà ni tírà yìí tabalo volume alákọ̀ọ́kọ́ nínú tírà náà page 87 page 87 nínú tírà yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ ká fi ṣe muqaddima láti fi wọlé ọ̀rọ̀ yìí wọ́n ní waqari kutubi salaf التي صنفت في العقيدة يجد أنها تدور حول أصول رئيسة gbogbo ẹnikẹni tó bá ń ka tíra àwọn salaf wàkọ́rí ukutubi salaf gbogbo ẹnikẹni tó bá ń ka tíra àwọn àfá tí wọ́n rin àwọn àfá ẹni àná tí wọ́n rin ìlànà àwọn salafu salih gbogbo ẹni tí bá ń ka tíra àwọn allati sunnifat fil aqida láwọn tíra tí wọ́n ṣe nípa ìsàlàyé àdìsọ́kàn tó yẹ kí mùsùlùmí tó yẹ kó gbọ́yé tó sì yẹ kó máa rìn lórí ẹ̀ gbogbo tí bá máa ń ka àwọn tíra yìí yajiduha taduru hawla usulin ra'isa wọ́n ní yóò rí wípé àwọn tíra yìí rèé ó revolve round àwọn ìpìlẹ̀ kan tó jẹ́ àwọn ìpìlẹ̀ olórí àwọn ìpìlẹ̀ olórí kan bẹ nínú àwọn tíra ìtọ́ yẹ pé ó ní gbogbo tíra àwọn àfáà súnnà tí wọ́n kọ nípa àdìsọ́kàn tó lálàáfíà àwọn ìpìlẹ̀ yìí ni ó revolve round yajiduha taduru hawla usulin ra'isatin minha nínú ẹ̀ bayanu al-aqidati as-sahiha ìsàlàyé àdìsọ́kàn tó lálàáfíà ilé ìtọ́jọ́ ọ̀ranyàn fún ẹni kọ̀ọ̀kan wa láti gbọ́yé láti dìsọ́kàn ẹ̀rí wípé nǹkan tí àwọn tíra wọn yìí nǹkan tó mójútó nìyẹn bayanu al-aqidati sahiha ìsàlàyé àkídà tó lálàáfíà àdìsọ́kà tó lálàáfíà tó jọ́ràn yà kíyàn dìsọ́kà nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ahmiyatu sunnati wal ittiba' pàtàkì gbígbàgbọ́yé súnnà àti pàtàkì súnnà nínú sẹ̀mí ayé mùsùlùmí wal ittiba' àti ìmá tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wasallam ìmá tẹ̀lé ìlànà súnnà ẹ máa rí nínú àwọn tíra wọ̀nyí tíra tó kọ lórí ọ̀rọ̀ àkídà ẹ máa rí ahmiyatu sunnati wal ittiba' pàtàkì tí ń bẹ níbi kí ni àgbọ́yé súnnà kí na ń pè ní súnnà àti ìmá tẹ̀lé lànà alìsúnnàtí wal jama'a ẹlẹ́ẹ̀kẹta jẹ́ nínú àwọn nǹkan tó yẹ pàwọn àfá súnnà tí wọ́n ti kọjá lọ tí wọ́n sàlàyé lórí ẹ̀ gbogbo àwọn tírà àwọn tó dẹ̀ revolve round ìkẹlẹ̀ kẹta òun náà ni àtàmásókú bí manhaji salafi sọ́lẹ̀ ìgbámú sinsin ìlànà àwọn asalafi sọ́lẹ̀ ìlànà àwọn ẹni kama yapa kama kú lórí ẹ̀ rárá mo rò pé sọ́lẹ̀ pé ọlá o ń bẹ níbi ká máa tẹ̀lé ìlànà àwọn sálàfù sọ́ọ̀lì asálàfù sọ́ọ̀lì ọlá ń bẹ̀m̀bẹ̀ so wọ́n lẹ́lẹ̀ kẹta nínú àwọn nǹkan tó yẹ pé ẹbà nínú tíra táwọn olùmẹ́ni sáájú nínú àwọn tíra tí wọ́n kọ láwọn nǹkan tí ó jẹ́ nǹkan olórí tó nínú àwọn tíra yẹn rẹ̀ ẹ̀rí pé nínú àwọn nǹkan tó jẹ́ olórí tó ń mójú tó ń bẹ̀ tán sàlàyé nínú àwọn tíra tàbí sàlàyé àdìsọ́kà musulmi òun náà ni tarkul muhdathat ìgbé àdádálẹ̀ nínú ẹ̀sìn ìgbéjù sílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wà lórí ìlànà ahlu sunnati wal jama'a wajaba gẹ́gẹ́ bí mushrik gẹ́gẹ́ bí ó ṣe lè jẹ́ muwahidu láyé ẹni tí bá ń ṣẹbọ gẹ́gẹ́ bí ó ṣe lè bá ṣe lè fi tawhid bá ṣe lè fi orinlẹ̀ fún ẹni tí bá ń ṣẹbọ táà lè fi orinlẹ̀ fún pé ẹni tí ń sin lọ́wọ́ lóhun nìkan ni bẹ́ẹ̀ naam tarkul muhdathat ó di nke ẹlẹ́kẹlò ẹlẹ́kẹrin ẹlẹ́kẹrún at-tahdhiru min al-bid'i wa ahliha ìsọ́ àwọn èèyàn lára nípa bídá at-tahdhiru min al-bid'i ká sọ àwọn èèyàn lára kúrò níbi gbogbo bídíà yanyan nínú àwọn nǹkan táwọn tíra wọ̀nyí mójútó ni wa ahliha àtàwọn tó ń ṣe

òun náà ni nǹkan tí òun náà ni gbogbo nǹkan gbogbo nǹkan sí lọ́lọ́run wọ́n gbà pé eléyìí báyìí rèé ọlọ́run ọba ni eléyìí náà rèé ọlọ́run ọba ni eléyìí tí mo mú dání náà ọlọ́run ọba ni kódà ìwọ tó jòkó yẹn náà ọlọ́run ọba ni ọ́ ẹ́n wa mal kalbu kò sí nǹkan tí wọ́n ń pè ní ajá àtẹ́lẹ́dẹ̀ tí bá sọ bá wà tàǹsìn wa mal kalbu wal khinziru illa وما الله إلا رائب في كنيسة kò dẹ̀ sí nǹkan tá ń pè lọ́lọ́run tí kìí bá ṣe pásítọ̀ tí ń bẹ nínú church kalẹ̀mà tó sọ̀rọ̀ yìí naam alhallaj wa ibn àwọn àgbàfà súfìrè alhallaj kutila murtaddan hallájìrẹ́ wọ́n pa lẹ́ni tó jáde kó nú islamu ni àwọn aláṣẹ musulmi ni wọ́n pa nígbà yẹn kò yíba ní sin látara ọ̀rọ̀ kúfùr ilé tí ma ń tẹnu ẹ̀bọ́ síta kágbéyàn sẹ́gbẹ́ nítorí pé bẹ́ẹ̀ kọ́ ni à ń lọ jùlọ ṣùgbọ́n a ní láti yabẹ̀ nítorí kágbàgbọ́ yé pé tarkul at-tahdhiru at nínú àwọn nǹkan tẹ́ mẹ́rin nínú àwọn tíra àwọn àfáà súnnà tí wọ́n jẹ́ àwọn ẹni ìsáájú tán ti lọ tí wọ́n kọ nípa àdìsọ́kẹ̀ mùsùlùmí tó lálàáfíà ní ìsọ́nilára kúrò níbi ìmọ̀ ṣe bídá àdádálẹ̀ nínú ẹ̀sìn àtàwọn tí ń ṣe kílẹ̀lẹ́kẹfà ẹlẹ́kẹfà náà tó wá ní ṣe pẹ̀lú nǹkan tá fẹ́ sọ yìí ó túnmọ̀ sí pé nínú àwọn usulu ta ló jẹ́ usulu lórí méjì ní ṣe pẹ̀lú jama'a ìmọ̀ dún ní má ìlànà àwọn aljama'a tánà pẹ̀lú àwọn aljama'a àwọn sahaba torípé aljama'a tù o náà ni asawadu al'azom asawadu al'azom ìjọ àwọn sahaba o náà pè ní aljama'a ẹgẹ́ bí afáwa abdullahi ibn abba abdullahi ibn mas'ud radiyallahu anhu bàtí wọ́n bí lè rẹ̀ kí náà pè aljama'a o ní aljama'a tù ma wafaqa al-haqqa wá in kúnta wahdak ìkà tán pè ní aljama'a náà ni gbogbo tó bá ṣe dédé òdodo kódà kó jẹ́ pé wọ́n nìkan ló wà lórí ẹ̀fà anta aljama'a ìwọ nìkan ni aljama'a ó rọrùn bẹ́ẹ̀ àwọn olùmọ́jẹ́ kó bẹ́ẹ̀ gbígbà tọ́nà ọba àlékẹ́ ló gbé wọn nẹ́bí ọlọ́run bá dìde ó gbé wọn dìde afrodan ó gbé wọn dìde lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn sì ní jama'a lásìkò wọn síwájú kẹlùmí tó mọ̀ jọyìn wọn ọlọ́run bá àlékẹ́ lápẹ́ ànẹ́bí Ibrahim alayhi salatu wassalam ó pè ní umma àbẹ́ẹ̀kọ́ ni aljama'atu ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tí sheikh al-albani sọ ní o nínú mawsu'atu mawsu'atu al-albani fil aqida mawsu'atu al-albani tabalawo page 234 nínú mawsu'atu al-albani fil aqida a rí ọ̀rọ̀ tí mo sọ yìí a bá ń bẹ̀ tó wípé àwa akórira rẹ̀ adẹ̀mọ́ ń bẹ̀lọ́ ọba rẹ̀ wípé ọ̀rọ̀ kan tí ó tẹnu abọ́ta tí kèé ṣe wípé látọ̀dọ̀ àwọn salaful umma àwọn àfáà súnnà láti mọ́ sọ láyéláyé a ma ń tàhádá àwọn èèyàn a ma ń challenge àwọn èèyàn níbo kíbi ta bá wà pé baynana wa baynakum kutubu sala láàrin wa pẹ̀lú yín tẹ kí àríra wa yanjú ẹ jẹ́ ká gbé àwọn tíra àwọn salaf káfi ká gbé yẹ̀wò láàrin wa ta ló ń rìn lórí nǹkan tí kutubu salaf ta lẹni tí ó wa baynakum kutubu salaf láàrin wa pẹ̀lú o in ta ní in ta lè fi yanjú ọ̀rọ̀ láàrin wa pẹ̀lú yí tọ́rọ òfin ní dàrú òun náà ni ká gbé tírà àwọn salaf ká gbé yẹ̀wò gbogbo orúkọ tó bá wù kéèyàn wù kó sọ wá idha arafta nafsaka fala yadurruka ma qila fik ìkaná àgbàfà súnnà lọ sọ́bẹ̀ idha arafta nafsaka fala yadurruka ma qila fik nígbàtí wọ́n bá ti mara rẹ tó sì mẹ́bí tó bìlọ́ǹgì sí tó mọ̀lànà tó rìn gbogbo tó bá wù kan sọ nípa rẹ láburú ìyẹn ò lè kó nìra báwọ̀ torí pé annasu mutakallimuna wala bud bi haqqin aw bi batilin àwọn èyàn sọ̀rọ̀ kò sọ pé tá fẹ́ dá sí a rí inú wọn tí ó sọ dáadáa a sì rí inú wọn tí ó sọ nǹkan tí ó dá kò yí bá nísìn annasu mutakallimuna wala bud bi haqqin aw bi àwọn èyàn sọ̀rọ̀ wọ́n sì ní hurriya láti sọ̀rọ̀ àbí wọ́n wá lè sọ dáadáa wọ́n lè sọ ìdá ṣùgbọ́n idha arafta nafsaka fala yadurruka ma qila fik tí wọ́n bá ti ma bí tí tó ti ma tó wọn tó mara rẹ gbogbo tó má wùka sọ nípa rẹ kò lè kó ní rabá ọ balil insanu ala nafsihi basira walau alqa ma'azira ọmọ ilé ènìyàn mara rẹ̀ dáadáa kódà kọba ma give excuses even if he brings forth excuses kọba ma mú àwọn excuses wá o mọ bí tó belong sí àwọn tí wọ́n dẹ̀ ma ìtànkè ní pẹ̀pẹ̀ sálàfù umma sálàfù sọ́lì wọn mọ̀ bí tí ó ń kálukú náà ibi tí pẹ̀pẹ̀ rẹ̀ tó ń ṣe kí ni tó dájú kọ àbẹ́ẹ̀kọ́ umma dájú kọ yóò ma àwọn wo ní wà lórí pẹ̀pẹ̀ yìí àwọn wo ni mo ní lùzúmù jama'a lùzúmù aljama'a kádúnímá ìlànà àwọn aljama'a àwọn ahlùsúnnàtí wal jama'a àwọn sọ̀hábà kádúnímá lànà wọn inṣàlọ́wù ta'ala adẹ̀padà a sì padà mọ́rọ̀ wá lórí ilé bá inṣàlọ́ hadith tó ti wa mutadawil wa mashhur hadith tó fánká kiri tó ń kálukú wa mẹ́nà ni onáà hadithul iftiraq hadithul iftiraq hadith ń sọ fún wa nípa wípé alùmọ́ nábi sallallahu alaihi wasallam yóò pín yẹlẹyẹlẹ alùmọ́ nábi sallallahu alaihi wasallam yóò pín yẹlẹyẹlẹ gbà tí wọ́n bí anábi sallallahu alaihi wasallam léèrè anábi ní àwa alùmọ́ nábi rẹ̀ síwájú kan tó béèrè ó ní 73 lápín sí àbí wasataftariqu hadhihi al-umma ila 73 firqa àpín sí ọ̀nà 73 àbí kulluha fi an-nar gbogbo ìpín 73 yìí rẹ̀ inú náà ni wọ́n lọ illa wahida àyàfi ẹyọ kan ṣoṣo nìkan ni ó là annajatu fi ittiba'i salafi salih annajatu fi ittiba'i salafi salih ibi hadithu iná ti mú alfirqatu najiya alfirqatu annajiya ìjọ tí ó là gbogbo àwọn 73 yìí rẹ̀ inú náà ni wọ́n lọ àyàfi ẹyọ kan ṣoṣo wọ́n wá bi Ànábì léèrè pé manhum ya Rasulallah manhum ya Rasulallah nínú riwaya alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kí Ànábì ní humul jama'a hum aljama'a àwọn náà ni àwọn ìjọ àwọn sọ̀hábà àtàwọn tí bá rìn lórí lànà wọn àwọn gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí òdodo man kana ala الحق إيه؟ الجماعة ما وافق الحق ولو كنت وحدك صحيح مرقوق لي أبي الرواية المفسرة أكبر وتوصل إليه واجكوا يوايكوا يتامنكوا إلى الجماعة هنا أكبر يا نبي من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي بقبواني كاني تبا والورين كاتين يا نبي والوري لوني أتوان صحابة منه àwọn ni kí ni o àwọn ni wúlà annajatu fi tibai salafi salih gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ là jama'a ibo ni ó padà sí o ìtìbáyì salafi salih sheikh salih al-utaymin rahimahullahu ta'ala ìgbà tí wọ́n sàlàyé hadithu yìí wọ́n ní hadithu yìí rẹ̀ tabalawonu tíra wọn kan tápẹ̀ ní ọ̀rọ̀ yẹn kéèsè tíra wọ́n ma ń ṣe lórí rédíò ní ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n pè ní liqa'ul bab liqa'ul bab wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ yẹn di tíra ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra ta mọ́ rí lónìí tíra bí káwọn afá máa ṣe ṣẹ́hù ọ̀rọ̀ fáwọn èèyàn kán máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ káwọn ọmọ akẹ́kọ̀ọ́ wá padà wá sọ ṣẹ́hù yẹn di tíra tó sábà máa ń wọ́pọ̀ nìyẹn nìkọ́hùl bab matuh nínú ọ̀rọ̀ yẹn nínú ètò yìí tí mo ń sọ yìí rèé sheikh salim fèmí wọ́n ní ìtumọ̀ rẹ̀ man kana ala misli ma ana alayhi al man kana ala misli ma ana alayhi al wa ashabi gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tẹ́mi ànẹ́bí wà lórí ẹlóní àtàwọn sọ̀hábà mi nínú manhajj àti nínú àkídà àkídátán wà manhajjá àkídátán gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ẹ̀ láti sọ́kàn ni àti ní ìlànà tẹ́mi ànẹ́bí fi ń sin lọ́wọ́ tí mo dẹ̀ tún fi àkídà rinlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ìlànà yẹn tó sì wà lórí àkídà yẹn o ni ànábì ní man kana ala mislima ana alayhi al-yawm ashabi naam luzumu al-jama'a luzumu al-jama'a kò di mélòó ni ìmá ma jáde láti tako àwọn ìjọba ká má sọ pé a fẹ́ jáde láti tako ìjọba nítorí pé ìjáde láti tako ìjọba wàhálà tí ma ń dálẹ̀ ju wàhálà aburú tẹ́lẹ̀ fẹ́ tako lọ adamul khuruji ala wulati al ìmá ma jáde sọ pé a fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn ìjọba nínú àwọn adamul khuruji ni ìmáàmà jáde lé àwọn ìjọba lórí ipa fẹ́ tako aburú tí wọ́n ń ṣe ní gbangba adamul khuruj ala wulati al-umur ni inṣàlọ́ à ti dé báyìí inṣàlọ́ so àṣẹ rí adamul khuruj ala wulati al-umur alámàrí tó pàtàkì púpọ̀ láwùjọ wa tó ẹ ká gbọ́ yìí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sí láwùjọ yìí nítorí pé kíni wọ́n ti gbin hatred gọ́ọ̀mẹ́ntì sínú ẹ̀mí ọ̀n bẹ́nu àwọn èèyàn tó ń jáde láti tako gọ́ọ̀mẹ́ntì lójú ọ̀nà al-muzaharat lójú ọ̀nà kí ni o al afẹ́sẹ̀ protest wọ́n pè ní al silmiya pé peaceful protest al-muzaharatu asilmiya peaceful protest eléyìí nínú àwọn ọ̀nà tí yàn máa fi ń jáde láti tako jọba ni ó tako manhajj salafu salih bàjẹ́ ẹ̀ bá pẹ̀lú orúkọ tó dáa nítorí pé kéèyàn al-ismu la yughayyiru min al-haqa'iqi shay'a orúkọ tó dá ò yí nǹkan tí ó dá padà sí tó dá àbí ẹ̀kọ́ ni orúkọ tó dá kò yí nǹkan tí ó dá padà sí tó dá kò sí nínú lànà al-sunnah wal jama'a tá ma fi ń peaceful ni o wọ́n peaceful ni hmm? bákanáà alkhurujul qawli ká ma jáde lé ìjọba lórí pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni pé ká ma fẹ́ ìdí ìjọba síta ká ma sọ aburú ìjọba ala ru'usil manabir ala al manabir lórí àwọn mímbàrù wa báwọn afá àti ma ń lò ní ala al manabir lórí àwọn mímbàrù nígbà tó bá jẹ́ pé ká tako ìjọba lórí mímbàrù lórí manabir ọba burú báwo ni ká ìjọba lórí rédíò sí wa burú tó gbogbo alamọ̀ wípé in tó bá jáde lórí mímbàrù kìí fọ́n ká in tó bá jáde lórí rédíò àbí التنبيه بالأدنى على الأعلى التنبيه بالأدنى على الأعلى káfù wá lára tó kéré kálẹ̀bà àgbàgbọ́yẹ bí elé tó tóbi ó ṣe léwu tó nígbàtà sọ yí pé ìmọ̀ fẹ́ ìdí ìjọba síta ìmọ̀ sọ aburú ìjọba lórí mímbàrí ọ́tako manhajjú sálàfù sọ́ọ̀lì lànà wọn in ta ma tẹ̀lé òun náà ni ìlànà àwọn sálàfù sọ́ọ̀lì sáwọn sálàfù sọ́ọ̀lì ń ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ láti fi correct aburú olórí tán bá ti lè ṣe bẹ́ẹ̀ tó bá ti ń ṣe òlèlà àyàfi tó bá padà síbi kíni manhaju sálàfù sọ́ọ̀lì manhaju sálàfù sọ́ọ̀lì annajatu fi tibai manhaji pẹ̀lú ọ̀rọ̀ tí sheikh Arslan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala tabari sọ pé rahimahullahu náà bò sani tí yóò nídi rahimah ọlọ́run ba abẹ́ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ ta fẹ́ gbéyẹ̀wò yìí rèé nínú ìpìlẹ̀ tó jẹ́ sí pé àwọn àfáà súnnà máa mójútó ni ele ló jẹ́ pé ńgbà tí mo rí mawdu yìí tí mo rí àkọlé ọ̀rọ̀ yìí inú mi dùn gan pé alhamdulillah pé ọlọ́run jẹ́ kí sàlàfíyà kó ráyè láàrin àwa tí a pè mí yìí torípé tó bá yẹ pọ́rọ̀ tó bá yẹ páwọn tí sàlàfíà ọ̀rá yẹ lọ́dọ̀ wọn ni nǹkan míì ni wọ́n máa rán wọ́n lè 2019 election kíni kíni position musulumi níbẹ̀ kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn position musulumi ni ká gba ilé wa jókòó ká máa bẹ́lọ́wọ́ bá alíkẹ́ lákọ́lọ̀ kó ṣe kíni kó táwùjọ wa ṣe ṣe bá nísìn so gbogbo àwọn nǹkan báyìí rèé àwọn yóò fi ẹ̀ṣẹ̀ lẹ̀ wọ́n ma pàlàpàlàpà gbogbo tẹ́ wà tí ẹ wà tí nínú àwọn kútùbù súnnà àwọn tíra kan bẹ̀tọ́ pé wọ́n pè ní kútùbù súnnà àwọn tíra tán kọ láti fi sàlàyé àdìsọ́kàn àti ìlànà tààlù súnnà tí ọjọ́ máa rìn lórí ẹ ẹ wà gbogbo orú àwọn ọ̀rọ̀ jákujàku báyìí ẹ̀yin ọmọ ìyá tí àjọ jẹ́ ọmọ ìyá kan náà ní abẹ́ òrùlé Islam ẹ jẹ́ kí n sáré n'itori nítorí àsìkò mi ó fún mi ní pampamara gan ó fún mi ní pampamara ṣẹ́rí àkórí ọ̀rọ̀ tí ẹni kí n wá discuss mo le kò ṣẹ̀ṣẹ̀ crack brain kẹ́ tó rí àwọn ready made tírà ti wà ńlẹ̀ ẹ̀ẹ̀ẹ̀ẹ̀rí ni gbọ́yé ni ọ̀rọ̀ kan ni tí ó yẹ̀ṣẹ̀ nídi pé kí ẹ̀ṣẹ̀ lọ máa kò nídi kẹ máa ṣe wàhálà kó kẹ máa àwọn masodir àwọn ìpìlẹ̀ ibi tó ti lọ mú ọ̀rọ̀ yẹn ni so àwọn ọ̀rọ̀ tó ẹ́pà àwọn olùmọ̀ ti yanjú pátápátá gbà ní sẹ́sùn pé in táwọn olùmọ̀ bá ti yanjú rẹ̀ wàhálà tí ó kéré àwọ́kẹ̀ lọ mú ìmọ̀ àwọn olùmọ̀ yẹn àádẹ́gbìyànjú àti máa fún akáàfin láàrin àwọn èèyàn ni àríwẹ̀kọ́ ni

كلمة التحذير وما في كيلو يعني صرا أن تتكلم في مسألة láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn lẹ́ìsà láka fi ha imam tó ní aṣíwájú náà wọn sálàf tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rí láyé gbogbo ẹnigẹ́ni tó bá ti ń sọ fún yín wípé ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí à èmi èmi o àwọn sọ́ọ́bà kọlọ́lọ́rọ̀ sí wa àìní mẹ́rin straight ni ẹ fún pé yóò sọnù straight ìlànà burúkú nìyẹn báwo ni wàá ṣe báwo ni wá ṣe máa tú hadith wa náàbì pẹ̀lú ọpọlọ rẹ̀ rẹ̀ tó wá lérò pé káwà máa gbàyẹ lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ sàlàyé al-Qur'an fún wa tó bá fẹ́ sàlàyé ẹ̀sìn fún wa máa dá wa padà sí ẹ́ ìpìlẹ̀ wa torí pé kullu khairin fi ittiba'i man salaf fa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo rẹ̀ pátá ó parí sí bí ká máa tẹ̀lé ìlànà àwọn ẹni tó ṣáájú gbogbo aburú sì parí sí bí àdádálẹ̀ àwọn tíkíní àwọn tó wá lẹ́yìn ittabi'u wa la tabtadi'u wa qad kufitum ọ̀rọ̀ àfáwà ibn Mas'ud ni ittabi'u wa la tabtadi'u wa qad kufitum ẹ má tẹ̀lé lánàá àwọn ẹni ìsájú ni wa la tabtadi'u ẹ má dá ìròrí kan ẹ má èmi orí nǹkankan tí yẹn fẹ́ ṣe nínú ẹ̀sìn yìí tó fẹ́ ṣe tọ́lọ̀ ọba àlékẹ́lọ́ yọnu sí tí ó gbà táwọn sọ̀hábà ò sí sáájú wa ṣe dákun sí ìrun lọ fẹ́ kí tọ́ fẹ́ kí dá jù wọ́n lọ ni ààwẹ̀ lọ fẹ́ gbà tó sọ wípé àwọn àlùmọ̀ yóò gbárú ẹ̀rí sáájú ni àbí àkídà lọ fẹ́ ní tó fẹ́ dájú sí wọn lọ àbágbóyà alkùránà àti súnnà ẹ jẹ́ kí n sáré lọ́bì kan nínú àwọn nǹkan tí mo ti fi albidaya wa nihaya tírà tàríkì ni tírà tó ń sọ fún wa nípa ìtàn ni ó wá ń sọ fún wa nípa wákàtù aljamal wákàtù aljamal wàhálà tó ṣẹlẹ̀ nígbà ogun aljamal láàrin àfáwà aliyu bin abi talib radiyallahu anhu àti yawa aisha radiyallahu anha àti talha àti azubair bin awwam títí muawiya yẹn sifini ni yẹn wákàtù sifini ni yẹn ṣùgbọ́n wákàtù aljamal láàrin àwọn tó ni àti uthman bin hanif Usman bin Hanif bin Hanif òun jẹ́ olórí ní ilẹ̀ Basra ńgbà yẹn Abu Musa al-Ash'ari òun jẹ́ olórí ní ilẹ̀ Kufa Mu'adh bin Jabal kílẹ̀ pọ́kọ̀ rẹ̀ ń sìn Mu'awiya bin jẹ́ olórí láti jọ tí wọ́n ti pa Usman ní wàhálà ti ṣẹlẹ̀ nínú Islam ní wàhálà ti ṣẹlẹ̀ gidi gan síwájú kan tó pa Uthman ní ìfẹ́rọ́kù tí ń ṣẹlẹ̀ látàsíkò Umar ṣùgbọ́n kò tí lágbára ìgbà tí wọ́n pa Uthman gan ni ọ̀rọ̀ tó boomerang naam wọ́n pa Uthman ní ayyamu tashrik ìkan nínú àwọn ọjọ́ iléyá àwọn ọjọ́ tàà máa fi ń sọdún náà ń ala khilafin bayna al-ulama àwọn àfáà mẹ́ka sọ́jọ́ mẹ́rin ọjọ́ ọdún kẹrin gẹ́gẹ́ àtọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún tán pè ní ayyamu tashrik ọ̀kan nínú àwọn ọjọ́ yìí ni wọ́n pa Usman bin wọ́n 40 days ni wọ́n fi allow Usman láti bọ́ta àti jẹ àti mu ó nira fún Usman bin Affan wọ́n àjẹ́ kóró ń jẹ wọ́n àjẹ́ kí mímú wọlé sínú ẹ̀ sí lulé rẹ̀ wọ́n dẹ̀ sí àwọn Aliyu bin Abi Talib náà mọ́lé àwọn àwọn Khawarij tán wá láti ilẹ̀ Iraq àti ilẹ̀ Misra ìyẹn kọ́ ni mo fẹ́ lọ mọ́kànlẹ́ fi ṣe tàùdú ìhìnì mọ́kànlẹ́ fi sàlàyé nǹkankan ni ìgbà tán pa Usman bin Affan rẹ̀ inú bí ìyàwó Aisha radiyallahu anha inú bí àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam wọ́n wà ní Mákà nígbà yẹn wọ́n wá ní àà irú ìwà bàjẹ́ wo rẹ̀ kéèyàn dẹ̀ pa lẹ́gbẹ́ ànábì sallallahu alaihi wasallam náà ti pa Usman wọ́n ti ẹ̀ rẹ̀spẹ́kì àsìkò yí rárá agbọ́dọ̀ gbẹ̀san lára àwọn tó majority wọ́n ṣe bẹ́ àfún Ali radiyallahu Ali rí wípé a pa wọn ṣùgbọ́n nígbà tí agbára tí khilafa bá tó fẹsẹ̀ rinlẹ̀ náà torí pé a lè rí gbogbo ìdájọ́ yìí ṣe àfikákọ́rí ìdí khilafa fi múlẹ̀ ìdí ìkìláfà láti múlẹ̀ náà kó tó di pé àmọ̀ ti tẹ̀mfíìzù àwọn ìdájọ́ àwọn ìyàwó àríṣà àti mọ̀hárí àtàwọn yòókù rò pé no ẹja akọ pa wọn náà ìṣíhádù ni rẹ̀m wàádàmùl khawd fima jara bayna sahaba a kì in tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà àyàfi tàbá fẹ́ sàlàyé rẹ̀ báyìí adẹ̀gbọ́dọ̀ máa sọ ẹnu wa nípa pé ká sọ dáadáa nípa gbogbo wọn a gbọ́dọ̀ fàbùkù kàn wọ́n adẹ̀gbọ́dọ̀ mọ̀ wípé kò sẹ́ni tó gbẹ̀sẹ̀ nù wọn ẹni tó kéré jù lọ́gbà ládàkà ẹni tó kéré jù lọ́gbà kí ni o àwọn èèyàn tó ṣe wa nínú wọn làwọn kọ̀wárí jọ ọlọ́run mẹ́jì kí àwárú ẹrù ẹlẹ́rù ká fàtiwá dání ọlọ́run mẹ́jì á sorí burúkú Ibadallah ìyàwó Aisha wọ́n kọ́kọ́ sí èèyàn mara pẹ̀lú àwọn ìyàwó ànábì yóò kù pé ẹjá máa lọ sí Madina ní kálọ gba ẹ̀san lára àwọn tán pa lára àwọn tán pa Uthman ẹnu kò lórí ẹ̀ tẹ̀sìgbà tó yá ìmọ̀ná padà wá pé ah, ẹ má jà lọ sí Madina ẹjá lọ sí Sham ah, wọ́n ni ẹ má jà lọ sí Sham torí pé Muawiya tí kóhun ṣe kíni kó sọpọ́tì wa kápọ̀ káyẹ̀ṣẹ̀ wá padà sí kíni sí Madina ibi tí wọ́n ti múròrí wa ìyàwó àríṣà tẹ̀lé ròrí yẹn ibẹ̀ láwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam yìí kú tí wọ́n ti yarí pé àà ah, táà bá ti lọ sí Madina náà à lè lọ sí Basra náà àfi ìyàwó Hafsa nìkan o nìkan ló sọpọ́tì àríṣà kún wọ́n tẹ̀lé ìyàwó àríṣà lọ ṣùgbọ́n Abdurrahman bin Abubakri òun sọpọ́tì ìyàwó àríṣà lórí pé káwọn kọ lọ sí Basra náà Madina lọ sọpọ́tì ó bá yàwà Hafsa sọ̀rọ̀ yàwà Hafsa wọn padà tẹ̀lé yàwà Aisha lọ sí Basra ṣùgbọ́n gbogbo wọn pátápátá wọ́n sìn wọ́n dé ààyè kan wọ́n wá fi ẹkún sìn wọ́n wọ́n máa ń pe ọjọ́ yẹn ní wọ́n máa ń pe ọjọ́ yẹn ní yaumu annahib ọjọ́ ẹkún yaumu annahib la máa ń pè nínú ta ọjọ́ ẹkún nítorí ẹkún náà fi sin ìyàwó Aisha radiyallahu anha náà fi sin lọ kí má bàa pọ̀ nítàn kéèsì yẹn la fẹ́ sọ ìgbà tí wọ́n fẹ́ dé Basra àwọn dúró síbì kan wàhálà ṣẹlẹ̀ sáà ó yá wọ́n padà wá wò pé káwọn lọ bá àwọn ará kúfà nítorí wípé àwọn nídi sọpọ́tì wọn láti fi kúnra so ìgbà tán wá tí wọn rọ́nà lọ́mbẹ̀ àálìbùn àbí tọ́lìbù wọn àtàwọn ọmọ ogun tiẹ̀ náà àwọn náà lọ sí bá sọ́rọ̀ wọ́n Aisha tí wọ́n ti gbà bá sọ́rọ̀ lọ́wọ́ Asma bun Hanif ṣùgbọ́n gbà tí wọ́n ń lọ lójú ọ̀nà ìròyìn wáyé pé náà lọ sí Kúfà ká lọ wá support àwọn ará Kúfà so that ká lè tètè ká lè jọ gbìyànjú láti lọ ṣàtúnṣe pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ní Basra ibẹ̀ ni Ali ibn al-Ashtar àti Abdullah ibn Abbas dìde kí wọ́n lọ bá Abu Musa al-Ash'ari ní ilẹ̀ Basra ibẹ̀ ni mo wá fẹ́ lò gbàtán wá dé ilẹ̀ Kúfà Abu Musa al-Ash'ari sọ̀rọ̀ lẹ́yìn Abu Musa al-Ash'ari sọ̀rọ̀ tán Abu Musa al-Ash'ari wa gùn Abu Musa wá sọ̀rọ̀ tán jọ yẹn ó ní ayúwa náà ó ní ẹ̀yin èèyàn inna ashaba annabi sallallahu alaihi wasallam dájúdájú àwọn tí wọ́n àwọn sahabi annabi sallallahu alaihi wasallam a'lamu billahi wa rasulihi inna ashaba annabi sallallahu alaihi wasallam inna ashaba annabi sallallahu alaihi wasallam alladhina sahibuhu dájúdájú àwọn sahabi annabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n bá annabi lò gbà a'lamu billahi wa rasulihi mimman lam yashabuhu àwọn ni wọ́n nímọ̀ nípa Ọlọ́run ọba àti ànábì ju ẹni tí ò bá ànábì lò gbá lọ eléyìí ni wájíhù tó fi jẹ́ sí pé àwọn ló ká máa tẹ̀lé lànà wọn nítorí pé pẹ̀lú ọ̀rọ̀ tí Abu Musa al-Ash'ari sọ yìí kánà sàábì ànábì náà ni òun fún wọn lára wípé àwọn tó lẹ́tọ̀ọ́ àti gbé ká máa tẹ̀lé jùlọ òun làwọn tó jẹ́ sí pé wọ́n jẹ́ sàábì ànábì tí ma'rifatullah àwọn ló nímọ̀ nípa rẹ̀ jùlọ bákanáà àwọn ló nímọ̀ nípa nẹ́bì sallallahu alaihi wasallam jùlọ gbogbo tó wá látọ̀dọ̀ rẹ̀ gbogbo ìmọ̀ tó yẹ ká nípa ọlọ́ọ̀bà tànẹ́bì àwọn ló nímọ̀ nípa rẹ̀ jùlọ eléyìí báyìí làwọn olùmọ̀ fi sọ wípé ẹni tó nímọ̀ nípa ọlọ́ọ̀bà tànẹ́bì jùlọ ìlànà wọn ló yẹ ká máa tẹ̀lé torí pé irú àwọn àdìsọ́kàn lágbọ̀rọ̀ nípa sọ́lọ́ọ̀bá kí lágbọ̀rọ̀ nílá ìsọ́kàn sọ́lọ́ọ̀bá kí láwọn nǹkan tá gbọ́dọ̀ máa ṣe fọ́lọ́ọ̀bá kí láwọn nǹkan tá gbọ́dọ̀ máa ṣe fún nínú ma'rifatullah ni nínú pèyàn mọ́lọ́ọ̀bá lọ́wà bákan náà ká máa nẹ́bí sọ́lọ́ọ̀sọ́lọ́ irúpò wo lágbọ̀rọ̀ gbé sí kí lẹ̀ tọ́tọ́ ẹ̀ká fún kí ni ọ̀yẹ́ká gbé sí nínú pò ma'rifatu nabiyyina muhammadin sallallahu alaihi wasallam ó nìyẹn nínú àwọn usulu thalatha ni àbí nínú àwọn nínú àwọn àtharu tó wá nìyẹn nínú àwọn àtharu tó wá ẹ má gbàgbé wípé ìgbà tí abdullahi ibn abbas tó fẹ́ lọ sí nìkọ́ṣ pẹ̀lú àwọn khawarij pẹ̀lú yọ̀nda alì sọ fún mẹ́kọ́ lọ ná kọ́ṣà àwọn khawarij ìgbà tó débẹ̀ ní àyè tán pè ní haroro orí àpẹẹrẹ ìsin náà ọba lára wọn gidi gan débi wípé ojú wọn ti dàrú látara tulul qiyam gígùn ìmá jí lóru láì mọ́sùn ó ti mú wọn dàrú gẹlẹ́dà orí àpẹẹrẹ ìsin náà ọba lára wọn gan ṣùgbọ́n gbà tí Abdullahi bin Abbas sọ ma bá wọn sọ̀rọ̀ ó ní nínú àwọn nǹkan tẹ́ẹ̀fì kọ́kọ́ mọ̀ pé inú ànù lẹ́wà ó ní pé ẹ wò bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí kò sí sọ̀hábí ànẹ́bì kan láàrin yín ẹ̀sìlẹ̀ ni pọ́ìtì alákọ̀ọ́kọ́ tó kọ́ lágbára jù pé tó bá yẹ pé tẹ́ ń sí ẹ̀sìn ni ó yẹ ká rí sọ̀hábí kan tí ó lágbọ̀ yorù tẹ́ ní ẹ gbogbo àrin yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kò rí ni tí yẹn bá ti ń ṣe láyé nínú lànà Islam tẹ́ẹ̀ bá ti rí àwọn sọ̀hábí lórí ẹ̀ wallahi ànà ni kí ni mo pè jama'a àsìkò mi ó fún gan wọ́n ti fún mi ní àsìkò pé ó kù bí ogún ṣẹ́jú láàrin ogún ṣẹ́jú yẹn ẹjá sáré gbé ẹ̀wò tàn wọ́n ń pè ní àwọn sálàfù kama qala abu ahmad ahmad bin ali jami ali afáwa ahmad jami ahmad bin ali jami nígbàtí wọ́n ń sàlàyé fún wa tàn wọ́n ń pè ní tani àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ nínú tíra wọn àbáwà yìí wọ́n kú ní ọdún 1415 1415 ni wọ́n kú 1415 ah, hijiri òun ni wọ́n kú nínú tíra wọn tápẹ̀ ní asifatul ilahiyya fil kitabi wa sunnatin nabawiyya fi dhawil isbati wa tanzih nínú tíra wọn yẹn ah, wọ́n sọ̀rọ̀ nípa tani wọ́n ni àìndámà tó tùlàkù kalimatu sálàf àìndámà tó tùlàkù kalimatu salaf nígbà tí wọ́n bá ń sọ gbólóhùn as-salaf as-salaf kí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ innama na'ni biha min an-nahiyati al-istilahiyya wọ́n ní in ta gbà lérò pẹ̀lú ẹ̀ ní abala terminology ní abala in tí a ń lo ọ̀rọ̀ yẹn fún gangan kí la gbà pẹ̀lú as-salafu wọ́n ní ta gbà pẹ̀lú ẹ̀ òun náà ni innama na'ni biha من من الناحيه الاصطلاحيه اصحاب رسول الله صلى الله عليه وسلم àwọn sahabi annabi náà pè ní as-salafu salih gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ tó máa sọ pé salaf salaf a jẹ́ pé tó máa sọ pé salaf ile yan ìtumọ̀ rẹ̀ ni ẹni tí rìn lànà àwọn sahabi annabi a jẹ́ pé tá bá ti lè rí ẹnìkan tó pè rẹ̀ ní salafi a wá rí pé ń yapa ìlànà àwọn ìlànà àwọn ìlànà sahabi annabi sallallahu alaihi wasallam ṣé yó máa jẹ́ salafi mọ́ kò lè jẹ́ salafi láyé láyé kò lè jẹ́ salafi torí tán pè ní sálàfí òun náà lẹni tí ń rìn lànà àwọn sálàf àwọn wòlà àwọn sálàf jama'a àwọn ashabu rasulillahi sallallahu alaihi wasallam alladhina hadaru asrahu àwọn tí wọ́n exist lásìkò annabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n tẹ̀mí pẹ̀lú annabi sallallahu alaihi wasallam láńpẹ̀ bẹ́ fa akhadhu minhu hadha ad-din wọ́n wá gba ẹ̀sìn yìí látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àwọn wọ́n gba ẹ̀sìn látọ̀dà nabi akọ̀dù minhu àádà dín rọ́gbọ́n tọ̀ríyà rọ́gbọ́n tọ̀ríyà wọ́n gba ẹ̀sìn yí látọ̀dà nabi ní fresh tẹ́bá ní rọ́gbọ́n tọ̀ríyà yẹni pé ẹran tútù ní ẹran tútù tí ò ti gbẹ sẹ́gbó ti gbẹ́nsìn àwọn wọ́n gba ẹ̀sìn látọ̀dà nabi ní ẹran tútù ní fresh meat wọ́n fi gba ẹ̀sìn látọ̀dà nabi sallallahu alaihi wasallam àbí wọ́n from the horse mouth wọ́n gba ẹ̀sìn nígbà látọ̀dọ̀ ẹni tí ó perfect jùlọ láti sàlàyé ẹ̀sìn wọ́n ni fi usulihi wa furu'ihi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tọ́jú àwọn nǹkan ìpìlẹ̀ wọ́n gbà látọ̀dọ̀ Ànábì àtàwọn nǹkan tó pẹ́ká láti bí àwọn ìpìlẹ̀ yẹn wọ́n gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi kàmá yẹ́rkùlù fi hadha al-istilah àtàbíù ẹgẹ́ bó ìjẹ́ sí pé nínú terminology tàwí àwọn àtàbíù àwọn náà kó sínú ẹ̀ sábá ń sọ pé as-salaf àwọn tàbíù àwọn náà kó sínú ẹ̀ ìyẹn ni pé àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sàhábà nítorí pé àwọn náà gba ẹ̀sìn látọ̀dọ̀ àwọn àtàbí'únà lahum alladhina warithu ilmahum àwọn tí wọ́n jogún ìmọ̀ àwọn sọ̀hábà qabla an yaqula alayhi al-amad síwájú kí ọjọ́ tó máa gùn lórí ìmọ̀ yẹn sẹ́mọ̀ pé àsìkò ti jìnà gan sí àsìkò táwọn yìí sìn ṣùgbọ́n nígbà tí àsìkò tí jìnà rárá síwájú kọ́tọ́ tó máa jìnà kó tó di so ó àwọn náà àwọn náà rẹ̀ wọ́n qualify láti jẹ́ ìkan náà àwọn asálàfù sọ́lẹ̀ wàlẹ̀dínà ṣàmàlátìhùn ṣàhádàtù rọ̀súlì láhùn àti gbogbo àwọn tí ìjẹ́rì ànábì kó wọn sínú ànábì jẹ́rì láwọn ká lórí gbogbo àwọn tí ìjẹ́rì ànábì bá ti lè gbogbo centuries tí ìjẹ́rì ànábì bá ti lè kó sínú inú àwọn sálàfù sọ́lẹ̀ ìnú ọwà الذين والذين شملتهم شهادة الرسول لهم وثناؤه عليهم أواتيين أتي شهادة النبي إجري النبي تقوى سنو بأنهم خير الناس wípé ìjọ tó lóore jù ní wọ́n wípé ìjọ tó lóore jù ní wọ́n haythu yaqulu sallallahu alaihi wasallam nígbàtí ànábì sọ wípé khairun nasi qarni àwọn tí wọ́n lóore jù nínú àwọn èèyàn o làwọn tí wọ́n bẹ́mì ànábì lògbà nínú hadith yìí òun ni àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá mi ti gbà wípé àgbọ́yé àtàlàfù sọ́lẹ̀ ọbẹ̀ látorí ànábì gan fún ara rẹ̀ ànábì ni sálàfù alákọ̀ọ́kọ́ lẹ́yìn ẹ̀ làwọn tí wọ́n lògbà pẹ̀lú àwọn sọ̀hábà àbẹ́ẹ̀kọ́ ni torí pé kọrùnù kan náà níwájọ́ lò anábi ní kọ́ìrù náà sí kọrùnù àwọn tí wọ́n lóore jù nínú àwọn èèyàn àwọn tí wọ́n sẹ̀mí ní sẹ́ntúrì ní ànábì súnmọ́ lẹ́zínà yalúnahum lẹ́yìn náà làwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn tó jẹ́ subsequent century àwọn náà ló tí wọ́n tẹ̀lé wọn ó túnmọ̀ kó wọn sínú ìjẹ́rí ànábì sọlọ́sọ́lọ́m wípé ẹni rẹ̀ ni wọ́n tánàbí sí yìnyìn wọn ó wọn sínú ṣẹ́rí gbogbo àwọn centuries mẹ́tẹ̀ẹ̀ta yẹn o la ń pè ní asọ́láfù àwọn yẹn la fẹ́ tẹ̀lé annajatu fi tìbá ọ eh, ó wà musnadu alimam ahmed alimam ahmed gba wa nínú musnadu wọn mujalladu ẹlẹ́ẹ̀kẹrin hadith 427 bákanáà alimam bukhari àwọn náà gba wa nínú sahihu wọn mukarraro wọ́n gba wa láàyè tọ́pọ̀ wọ́n rìpítẹ̀ láàyè tọ́pọ̀ nínú sahihu bukhari wọn nínú sahihu wọn ẹ́ fi iddati mawadi' láàyè tọ́pọ̀ náà ti rìpítẹ̀ ṣùgbọ́n tá bá lọ wọnú mujalladu alákọ̀ọ́kọ́ page 285 abalọ́dọ̀ alimam bukhari bákanáà hadith yìí àbá lọ́dọ̀ alimá muslim rahimahullahu ta'ala alimá muslim náà àwọn náà gbà wá nínú sahihu tiwọn náà ní mujalladu ẹlẹ́kẹrin hadith 4 hadith 1964 àti hadith 1000 àti hadith 1965 an ghayri wahidi min sahaba wọ́n gbà látọ̀dọ̀ sahabi tí èsẹ̀ yọkan àwọn sahabi tó pọ̀ àwọn sahabi annabi sallallahu alaihi wasallam tí wọ́n pọ̀ ni wọ́n gbà látọ̀dọ̀ wọn nínú wọn ni yawa aisha radiyallahu anha nínú àwọn sàhábì nínú àwọn sàhábà yìí ó ní yàwó Aisha radiyallahu anha bákan náà wọ́n gbà wá látọ̀rọ̀ Ibn Mas'ud àti Abu Abu Hurairah àti Imran bin Husayn àwọn tó gba hadith wá látọ̀dọ̀ wọn nìyẹn wọ́n wọ́n ni gbólóhùn kan ni tẹnu وقد ظهر هذا الاصطلاح wọ́n ní terminology yìí ó bẹ̀rẹ̀ sí ma wà manifest ó bẹ̀rẹ̀ sí ma hàn واشتهر ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ma wà popular حين ظهر النزاع ودار حول أصول الدين بين فرق الكلامية nígbàtí ìyapa ìfàǹfà bẹ̀rẹ̀ sí ma ṣẹlẹ̀ nínú ẹ̀sìn tí àwọn awuyewuye tó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ láàrin nípa ìpìlẹ̀ ẹ̀sìn láàrin àwọn fírọ̀kù tó jẹ́ sí pé wọ́n kí ń fi ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n kí ń fi rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí inú alkitaba àti súnnà wọ́n máa ń fi rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú àròyé pẹ̀lú ìmọ̀ falsafa na máa ń fi ọ̀rọ̀ ẹ̀sìn rinlẹ̀ nígbàtí wàhálà bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn fírọ̀kù wọ̀nyí torí pé oúnkàlùkù náà sọ pé báyìí tó ń wípé ọ̀nà wo lálùsúnnà ọgbà yàtọ̀ sáwọn ó ní wípé káyàtọ̀ sí wọn pẹ̀lú sàlàfíyà wípé ẹ̀sìn islamu táwa ń ṣe à ń ṣe níbàmú sí tẹ̀lé àwọn sọ̀hábí Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe pẹ̀lú tẹ̀lé àwọn olórí tí ni o ìtẹ̀lé àwọn sọ̀hábí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ ìjọ àkọ́kọ́ wọ́n ni wàháwà lẹ́jẹ̀mí al-intisaba ila salafi ila salaf tó ń kálukú wọn náà sì fẹ́ máa gbìyànjú tó ń kálukú wọn náà ń gbìyànjú láti fi ara wọn sì sọ́dọ̀ àwọn sálà nígbà tó bẹ̀rẹ̀ sí dá ẹ̀sìn ìrú tó bẹ̀rẹ̀ sí fáyẹ̀sì káyẹlẹ̀yẹlẹ tó ń kálukú náà wá ń fi àfitì rórí ẹ̀ àti ìlànà rẹ̀ sọ́dọ̀ àwọn sálà أن تظهر والحالة هذه أسس وقواعد واضحة nígbà tọ́rọ̀ ti rí báyìí rẹ̀ àwọn ìpìlẹ̀ kan àtàwọn òfin kan tó clear ó gbọ́dọ̀ hàn tá gbé kalẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tá bá fẹ́ fi hàn tá fi hàn pé ó wà lórí ẹ̀sìlànà àwọn sáràfò sọ́lẹ̀ ó gbọ́dọ̀ lórí àwọn ìpìlẹ̀ yìí ní irọ́ ní ẹ̀tànjẹ tó ń kálukú náà ń pàpè mara wípé gbogbo ìlànà tóhun náà ń pèpè sí ìròrí òun àtàwọn ìbáàdì àtàwọn tóhun ṣe láti jọ́sìn fọ́lọ́mọba òun fi jọ àwọn sọ̀hábà ibẹ̀ ló ti di pé àwọn àfáwà di pé àà nígbà tó rí pé mọ̀ wá parọ́ ẹ̀sìn máwọn sọ̀hábà yìí tẹ́lẹ̀ máa parọ́ àwọn òròrí burúkú máwọn sọ̀hábà ẹ jẹ́ ká gbé àwọn ìpìlẹ̀ kan kalẹ̀ ilé tó yẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá ti rìn lórí ìpìlẹ̀ yẹn ìlágbà wípé lórí ìpìlẹ̀ àwọn sọ̀hábà ìpìlẹ̀ táwọn sọ̀hábà wà lórí ẹ̀gẹ́gẹ́ nìyẹn ẹ wá jẹ́ ká lọ ṣe dìrọ́sà kí làwọn sọ̀hábà wà lórí ẹ̀ nípa asifat kí làwọn sọ̀hábà wà lórí ẹ̀ nípa ọ̀rọ̀ súnnà àti ọ̀rọ̀ al-ittiba' kí làwọn sọ̀hábà wà lórí ẹ̀ nípa ọ̀rọ̀ àkídàtù kí láwọn sàhábà wà nípa lórí ẹ̀ nípa lùzúmù jama'a kí láwọn sàhábà wà lórí ẹ̀ nípa adamul khuruji ala wulati al-umur ẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹnìká ò ní máa sọ fún wa lónìí wípé ìròrí tóun lòun fi máa fi bá àwọn èèyàn lò àbí lòun fẹ́ máa fi ṣe dára fáwọn èèyàn nítorí pé tó wọ̀n bá rìn báyẹn àwùjọ ẹ gbogbo bí tí sára bá ń lè kòkó mọ́ ó gbọ́dọ̀ lè kòkó mọ́ ẹ̀ ibi tó bá ń fọwọ́ tí ó rọ̀ mú ó gbọ́dọ̀ mú ní rírọ̀ ẹ̀rí mi gbádùn kí ẹ máa rò wípé ìlànà àwọn sálàfù yẹn ti le jù ta bá ní ká máa apply irú ìlànà yẹn nísìn á mẹ́lẹ́ àwọn ẹ̀kọ́ mi dáwà wallahi kò sí nǹkan kan tó le fún àlúmọ̀ yìí sí àfin tó tọ́ àwọn ẹni sáájú ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé àwọn tẹ́bọ́ wá ń dá wọn padà wọ́n máa ní ẹ eh, aláṣejù ni wọ́n kí náà ń pè láṣejù gan bàbá ńlá wàhálà lélẹ̀ yìí èmi máa ń sọ fáwọn èèyàn tẹ́rí tán bá fún mi láwọn àwọn irú tọ́pì kẹ́mẹ́ tán bá fún mi mo máa ń wo pé bóò ní kí n yà sí náà kẹ́kẹ́ fún mi pé kí ṣe wá nínú problem tó wà ń bẹ̀ ní pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aláṣẹ jù láyé tó bá rẹni tó dúó dédé aláṣẹ tó ní ọmọ pé torí pé ẹni yẹ yọ́ ma rí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ṣe tóhun àti ètò ní ṣe sọ́wàlálá aláṣẹ jù yọ́ ma fojú wo ẹni tó bá dúó dédé lórí ìlànà sàlàfíà yọ́ ma fojú wo páláṣẹ tó ní torí pé orí pé kò ṣe tóhun ṣe so ọ̀rọ̀ tó wà kọ̀tírì ni ọ̀rọ̀ kan tó léwu púpọ̀ ni àfikọ́nà wà lè kẹ́kọ́ sànú wa tẹ́ẹ̀sì rí kéèyàn tó balance níbi ọ̀rọ̀ yẹn tó bá ń sáfàtẹ̀ tó àfàìmọ̀kọ́ má lọ́bọ́ síbi àṣejù tó bá dẹ̀ ń sáfàtẹ̀ jù àfàìmọ̀kọ́ má lọ́bọ́ síbi àṣetó èyí máa ń sọ kíní kan ẹni tó bá kú òun bí àṣejù láyé ẹ máa sábà fura sí wọn ibi àṣetó ní máa fẹ́ lọ tó rọ́ ti fàájù yóò wà fẹ́ jáwálẹ̀ jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti tá sókè jù tó bá fẹ́ padà wálẹ̀ yóò tún wá já níjàkújà ẹni tó bá dẹ̀ fún bí àṣẹ tó ẹfúra sí bí àṣẹ jù náà mẹ́lọ àfẹni tọ́nà ọba àlékẹ́lá bá sànú lọ́yàkù àfẹni tọ́nà ọba àlékẹ́lá bá sànú tẹbá rẹ̀ tó kún bí àṣẹ jù tó wá bọ́ sí bí ìdúró dédé wọ́n tó wá láṣẹ jù sí tàlára ti torí pé èèyàn kẹ́ àbá kún bí àṣẹ jù kádìdàkúdà bí tí èsẹ́sìn lẹ́sìn àbí tí sálàfú wà lórí ẹ̀ káníkà àgbọ̀rọ̀ pẹ̀gbẹ̀ sí mọ́ nítorí pa afẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ wa nítorí pa afẹ́ kó àwọn èèyàn tó pọ̀ kí ni mo fẹ́ gbà ń bí yẹn bí mo ṣe wá bí ni mo wá bí yẹn àìmọye nǹkan ni mo pàtì ẹ̀tí ọ̀nà sáàmà yìí kéèṣe pé jẹ́ ẹ̀tí ọ̀nà sáwọn yìí sí ojúṣe pé yẹn fẹ́ jíjọ lọ́wà kí lọ́kẹ̀ mi pẹ̀lú crowd crowd gan problem ló jẹ́ fún mi àìmọye gbàdẹ̀ èyàn ní sùn èyàn mọ̀ wà ní èyàn mọ̀ sáwọn kẹtọ́ pọ̀ tó wà important lọ́wọ́ ẹlòmí ọmọ disturb yẹn pẹ̀lú call ẹ̀mọ̀ pé téèyàn bá ti wà famous láyé wàhálà rẹ̀ ọkọ̀ gidi gan ni bó ní bá ṣe tó ló ṣe mọ́ fi ń fọ́ yẹn ò ní sinimá

gẹ́gẹ́ pé ọ̀rọ̀ yẹn ní kó rí bẹ́ẹ̀ o but ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé à ní pàdé tọ́rọ ìgbèdà tí a bò fi jọ níwọ̀n máa consider ti ẹ nínú lórí ẹ̀sìn mi níwọ̀n tó gbogbo lè mọ́ pàdé rẹ mọ́ láyé tó yẹ pé àkà pàdé báyìí chance ni àwọn kan láàrín jọ ń ṣe nígbà tá wà ń kékèké àwọn èèyàn àwọn ìdàmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ayé ti gbẹ́lómi lọ síbi tẹ́ẹ̀tì ẹ̀lẹ́ pàdé ẹ̀mọ́ láyé àìbẹ̀gọ́ ni àwọn ìyàlájìjọ ka primary school mẹ́lẹ̀ ìrántí tẹ bá rántí lórí inú ẹni tó bá rántí mẹ́wàá lórí inú yínú closest friend ẹ̀ngbà tó wà primary school ni èmi ò tẹ́lẹ̀ rántí mẹ́wàá nínú àwọn tàjọ ka primary school tó ti pẹ́ <laughs> ẹjọ́ ìrọ̀sáwọ́ ìsìn fóòmù ìfẹ́ máa rántí àwọn tàjọ ka secondary school mega alìmọ́ lè dá màmá ó ń bẹnu ọ̀tọ́ bá rí wa gan tí ò ní lè àwọn development ká ti ṣẹlẹ̀ sí wa nínú ara tí ò sí ń gbà yẹn ẹ́ẹ̀ẹ́ tí you understand the point mi níwà máa consider èèyàn kan nítorí ẹ̀sìn mi àbí nítorí kó mo fẹ́ please èèyàn kan ah ó léwu púpọ̀ o ń kálukú ẹ jẹ́ ká di ẹ̀sìn wa mú ẹ tí you understand ẹ jẹ́ ká di ẹ̀sìn wa mú dáadáa ká dẹ̀ rí pé ẹ̀sìn wa lálàáfíà à ń padà sí ìpìlẹ̀ ẹ̀sìn níbi gbogbo alámẹ̀rí pátápátá à ń padà sí ìlànà àwọn sálàfùn umma bóò ní wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ní tẹ́yẹ ṣe ẹmọ́ rò pé lè o ẹ̀dẹ̀ má rò pé ẹ̀lẹ̀ dọ́gbọ́n sí ọ̀tẹ́ bá ti dọ́gbọ́n sí ẹti sí ẹ dọ́gbọ́n sí láyé naam ìgbà tí àfá wa ń bọ́rọ̀ lọ wọ́n ní a gbọ́dọ̀ rí àwọn ìpìlẹ̀ kan tó clear tó dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ lè tìjá ìsálàfì fún ìdájúkọ sálàfí hatta láyẹ̀ tẹ́bis al'amuru alakulli man yuridu al-iqtida' bihim gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ní ìlànà sàlàfíyà òun lọ gbọ́dọ̀ dojúkọ tí ọ̀rọ̀ òfin ní dàrú má gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ sí àwọn sálàfù lójú tí wọ́n fi ní pé ajá lọ́bọ̀ fún tí wọ́n ní pé ilá ní ìlàlà fún well defined àwọn ìpìlẹ̀ kan well stated láwọn ìpìlẹ̀ tó jẹ́

lànàbí sallallahu alaihi wasallam nínú ìgbà tó ń sàlàyé àyà wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili dhalikum wasaqum bihi la'allakum tattaqun ba to to sàlàyé àyà yẹn hadithu abdullahi bin mas'ud ó ní khatta lana rasulullahi sallallahu alaihi wasallam khattan wadiha wa khatta an yaminihi khutut wa an wa an shimalihi khutut anabi la ila to clear to straight to upright anabi la kalẹ̀ fún wa báyìí anábì wá láwọn làkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún sọ́pọ̀ àti ìlànà lẹ́gbẹ̀ẹ́ òsì anábì wá ní hadha sabilullahi eléyìí ni ojú ọ̀nà ọlọ́run ọba mustaqima eléyìí tó dédé tọ́nà ọba ń sọ pé wa anna hadha sirati mustaqima wa hadhihi subul ṣẹwárí àwọn ojú ọ̀nà tí ọlọ́run ọba lékẹ́ sọ pé wala tattabi'u subul òun àwọn ọ̀nà tí mo yà lẹ́gbẹ̀gbẹ̀ each ojú ọ̀nà yìí ni e, èsù kọ̀ọ̀kan wà ń bẹ tó ń pàwọn èèyàn lọ síbẹ̀ torí tó bá rin ojú ọ̀nà tó straight yẹn lọ èsù ti bí tó bá pèyọ tó dáhùn tó bá tó rìn sàsíwájú èsù tẹ̀gbẹ́ kejì lè pèyọ kọ dáhùn tó bá tó escape yẹn mọ́ invite yẹ invite ó lè mórí bọ́ lórí èsù 50 kọjá pé èsù 51 ló padà lọ́gbà <laughs> to be candid àbí kí yẹn máa rò kọ́ máa chẹ́kara ẹ̀ ní gbogbo gbà pé tí mo sì wà lórí ìlànà tí ó clear tó straight yẹn ṣé mi tí ìyàtẹ́gbẹ́ ọ̀tọ́ àtẹ́gbẹ́ òsì ẹ́ gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ni èsù kọ̀ọ̀kan àdẹ́bìkí ìlànà Islam ọ̀nà mẹ́rin yóò pín sí sẹ́wọ́n ti tírì yẹn ìkọ̀ọ̀kan ni èsì tí ó máa pẹ̀ ọ́ pé wó ibi tí wà lọ náà ibi tí wà lọ náà wá níjọ́ tó dáa jùlọ ọlọ́run bó ṣàánú wa lẹ́nu àsìkò péréje tó kù wọ́n ni time off wọ́n ni time méjì tán àbẹ́lọ́wọ̀n bá ilé ìtasọ yìí náà kọ́lọ̀wọ̀ àríkẹ́lá kí ó sànà wa àmútí lásìkò o gbogbo ilé tí mo ṣe yìí wallahi preamble lásán ni wallahi preamble lásán ni lẹ́yìn eléyìí rẹ̀ ẹ̀yà jẹ́ dúómi torí lẹ́yìn eléyìí gan kódà bẹ́ fún mi ní 2 hours tẹ́ bá fún mi ní 2 hours pẹ̀lú nǹkan tí mo prepare wáyìí kò lè tó mi bẹ̀tí mo rò pé pẹ̀lú preamble yìí náà rẹ̀ a ti rí nǹkan kan dìmú tó ṣe kókó torí gbogbo tó kù tàfẹ́ ma sọ pátápátá náà rí ẹ̀rí lórí preamble yìí náà ni látinú al-Qur'anul Karim látinú sunna nabi sallallahu alaihi wasallam látinú àwọn àtàr látinú àwọn àtàr tó bá látọ̀rọ̀ àwọn salaful umma àti àwọn àfáwà ìsìn gbogbo ẹ̀ pátá mo fẹ́ gbìyànjú àti ìṣàrọ̀ kí n bẹ̀rẹ̀ láti bí ẹ̀rí gan kí ọlá ibi tó wà ibi tó parí sí òun náà ni tẹ̀lé lánàá àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ abẹ́lọ́wọ̀n bá lékẹ́lá kọ́dà kí ó mẹ́ yà wá lẹ́yìn àwọn sálàfù umma ọlá àjọkà sọ́lọ́wọ̀n bá gbogbo àwọn tí wọ́n ti gbàgbọ́ yé sàlàfíyà yìí abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀ dákun kọ́tàn málẹ̀ sàlàfíyà sínú ẹ̀mí wọn kó dákun kí ó fi wọ́n ẹnìkan ò ní ẹ̀ńsìlẹ́bù ẹ ẹnìkan ò ní máa mú ẹsìn kọ́ máa mú ẹ wallahi àwọn èèyàn enslave àwọn èèyàn gan lórúkọ ẹ̀sìn o àwọn èèyàn enslave àwọn èèyàn gan àwọn èèyàn in fact wọ́n kó àwọn èèyàn ní pàǹpá mara gan lórúkọ ẹ̀sìn gbogbo ẹnigẹ́ni tó bá wà nú ẹgbẹ́ pátá ẹ má bá mi sàdúwà fún kọ́lọ̀n kọ́dá ń kọ́ yọ lókú ẹ̀wọ̀n torí inú ẹ̀wọ̀n lọ́wà wallahi wallahi inú freedom o wá lè tí gẹ́ẹ̀tì freedom tí mo sọ wọ́n kọ́ fẹ́ gbẹ́lẹ̀ náà kọ wá rí freedom tí mo sọ wà láìwọ́ góòrí pé ha ah, àṣẹ freedom ń bẹ̀ẹ́nù Islam báyìí tó yẹ pé ogun mọ́sù mọ́tọ̀ àbí kí múrúṣìdù ẹ̀mọ̀ kó tó yasó tọ́ọ̀bá lọ́kọ òun ló decide ọkọ tó gbọ́dọ̀ ní tọ́ọ̀bá níyàwó múrúṣìdù ẹni ó decide ìyàwó tó gbọ́dọ̀ ní even tọ́ọ̀bá ṣe course múrúṣìdù ló choose if ọ pé course yìí la need kódà kọba ma kọba ma kọba ma interest ti ẹ are you getting my point ìgbésí ayé rẹ̀ rẹ̀ yóò wà wà wà ní bondage ìgbésí ayé rẹ̀ yóò wà fún pínpín mọ́ ìròrí ẹni tó jẹ́ olóyìí rẹ̀ nìkan in tó bá rí lọ gbọ́dọ̀ rí in tó ọba ti rí ọgbọ́dọ̀ rí so kọ́nà bá lè ká kọ́dà ń kó sànú ẹnìkọ̀kan wa kọ́lọ̀bá kó fi wá nílẹ̀ kọ́lọ̀ kó yá gbàgbọ́ ìsàlàfíà

أشهد أن لا إله إلا الله أستغفرك آه، السلام عليكم ورحمة الله وبركاته Thank

Rajiv uh, Muhammad Abdullah, uh, you mentioned that what is that what you put to make sure that what does. If you know that you work on the interactive part, the part that Allah subhanahu wa ta'ala has come, the part of things you are going to under the rahmah uh, of Allah subhanahu wa ta'ala. The first one is that this particular book, Al-A'id, the first thing you have to think is knowledge. Seek knowledge and what kind of knowledge you knowledge that uh, is from Allah subhanahu wa ta'ala and the Rasul. بيوم يريد وفيه الله أن تبقي من العمل أكثر ليس والذي يقول يقول الله سبحانه وتعالى يقول يجب أن يكون كلكم أن أقول أن الدعوة به أنا لم يكن حول وصوت في context ولا أقول to you of the fellow that you are preaching you are talking about you make sure that you contain the other people Además, bueno, la sombra, la pasividad, la